بنعمته تتم الصالحات الحمد لله كثيرا أقول فلا بابا لك ولا وسلام فلا نسكي سنة صلاة الفجر عند الفجر ولا العشاء هذا فلا بابا لك أنا فلا قد كشفه قد كشف له لا ولا لا تقول شرط بس قبل فلا هذا كذا يودا هذا كذا يودا فلا كذا يودا فلا قصر جدا وقوة تدك المسلمين فلا تبارك تبارك جميعا pàápọ̀kẹ́ ọmọ ṣe tó ṣe wọ́n ní ọmọ àlìjánná àlìjánná àlìfẹ̀jọ́sì rárá láì mọ ọ̀nà rárá àwọn àti àwa náà ọmọ kò ṣe dọ̀kùnrin wa kó lè sọ lọ́kùnrin wa náà sì ní bí ọ̀rọ̀ náà ń ṣe sí ni wa. ọlọ́run ọba àdúgbò fún ọ lórí pé ọba wa ọṣẹ́ rọrùn fún wa láti bẹ̀rẹ̀ àwẹ̀ tó dẹ́gbẹ́ta dáadé yìí déédéé dáadáa dé sáńdẹ̀lì dáadáa ní ọlọ́run wà ṣe rọrùn kan ṣe rọrùn kan náà ṣe tó ṣe tó tó rọrùn fún wa náà láti gbà láti gbà bí ẹsẹ̀ tó lè gbà wọ́n lè ṣe gbà sọ́lọ́sọ́lọ́ mo ṣe ṣe wọn àná bèrè bèrè flaus mo sì tẹ́wọ́ gbà fún àwọn ọjọ́ sọ́pọ̀lọpọ̀ ìdáyé náà ṣe rẹ̀ fún wa ìṣọ́lọ́fún ìṣọ́lọ́fún yìí láwọn sọ̀rọ̀ sọ̀rọ̀ ọlọ́run gbọ́ àwọn gbogbo tó ṣẹlẹ̀ nàìjíríà àti ẹgbẹ́ olóyè ìdáyé náà nígbà mùsùlùmí ọlọ́run bá pẹ̀tù lọ́ra jẹun lógún náà ẹgbẹ́ àìníṣọ̀kànbalẹ̀ فأنا أحسن لي من الأنفير بنتم جاء بس يعني يمكن إن شاء الله تقع ما هو مديتين مديتين مديتين ثلاثة مديتين إنما هو ثلاثة وإنما هو ثلاثة ثلاثة ما سجارة كنا خلاص ما سجارة كنا شو هذا هو يدي فأنا فأنا على ما فأنا فأنا ما كوالا ذلك إنما ما بعدهم من كل جهة تسمع كلمة الله سبحانه نعم إن درس درس وإنما وتمنى حدث عن النبي صلى الله عليه وسلم وأنا حديثي في حديثي الصحابي الجليل ده أبي هريرة رضي الله عنه عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أدرك ركعة مع الإمام من الصلاة فقد أدرك الصلاة من أدرك من أدرك ركعة مع الإمام من الصلاة فقد أدرك الصلاة أخرجه الإمام مسلم عن أبي سفيان لحديث صحابي عند رتبه سؤال أبو ذر رضي الله عنه èyíkéyìí ẹni tó bá bá rọ́ọ̀kì àkan ṣoṣo rọ́ọ̀kì àkan tó bá bá ìmáàmù tí rọ́ọ̀kì àkan ṣoṣo bá bá ìmáàmù lórí rọ́ọ̀kì àkan ṣoṣo kí ìmáàmù tó kírun parí kí wọ́n tó ṣe kíni tó tó kírun parí pàpàdé adúlọ́kà sọ́lá ọ̀tọ̀ àwọn ti ṣe kíni yẹn ó dáhùn yẹn nù ọ̀tọ̀ àwọn ti dáhùn yẹn nù yàtọ̀ san nítorí wọ́n ti kí síwájú pé tó jọyìn ní àjọpọ̀ san ìdájọ́ ọba ọba ọ̀nà ní ti hàdé fèrèsé fún wa kò jù bẹ́ẹ̀ lọ àwọn masáyàlá ti fáyé tó wà lẹ́nu àpọ̀ àní ilé tó gùn ṣàlàtà lọ nínú àwọn mọ̀sálà ti àwọn àwọn mọ̀sálà tó wà lẹ̀ ti àwọn àǹfààní tó wà lẹ̀. òun ni pé man man dọ́lọ́ọ̀lù nínú èdè dáadọ́wà tí wọ́n bá ti lò láfọ̀rọ̀ rẹ̀ láfọ̀rọ̀ láfọ̀rọ̀ mọ́fàdì láfọ̀rọ̀ mọ́fàdì sọ̀rọ̀ dọ́là ẹ̀yà kan ṣùgbọ́n wọ́n lè lọ́ọ́ lò èèyàn fún èèyàn kan. wọ́n sì lọ lò fún ẹni tó pọ̀ so tí wọ́n bá lọ nílò èèyàn kan wọ́n fi sọ wọ́n fi wo wọ́n fi ṣe mọ̀ràn àtò yìí wọ́n fi ṣe mọ̀ràn àtò yìí tí wọ́n bá sì lọ nílò èèyàn tó pọ̀ wọ́n fi ṣe mọ̀ràn àtò máa yàn lójẹ náà lọ́wọ́ èdè lọ́wọ́ àti sẹ̀ríà àti àtúrán kàrí. Allah gbogbo ẹni tó bá gúnrí kúrò níbi ọba ọkùnrin kò ń di alukoran kò lò ó kò gbọ́ kò ká àbọ̀gbọ́ نقيض له الشيطان فهو له طريق قال عباني رد شسيد رد يا يسعى باني يسيو نية يسيو يا يما باني يا عباني رجل رجل سبحان الله أرى يوم أجل ولكن شيء فلن قشوا عن ذلك ìbáwí látọ̀dọ̀ náà bá yìí fẹ́ tọ́lá mẹ́kọ̀ọ́ di ìrìnàjò ọlọ́run kọ́lọ̀ kọ́ṣọ́ wa bẹ́ẹ̀. lọ́n jẹ́ kọ́lọ̀ mẹ́rin yóò máa ṣe rọ́bà àbí àmọ̀ tó jẹ́ kọ́lọ̀ kọ́ṣọ́ wa bẹ́ẹ̀ lọ́kùnrin àbí lẹ́bìnrin. èṣù ní ń bá èṣù ẹ̀yìn ọ̀yà ní ọ̀yà ní ìgbé ní ọ̀rẹ́ tó lọ́bẹ̀rẹ̀. látara pé ẹgbẹ́rún kò di ọ̀rọ̀ kẹsẹ̀ bẹ̀rẹ̀ àbí dáadáa tẹ́tẹ́ kẹ́mẹ́ kan náírà ọgọ́rùn-ún kẹ́mẹ́ kan náírà àbí ọ̀la ọ̀la ọ̀hún rárá. àdáda àwọn ọgbẹ́ lọ́wọ́ elétò ńlá ẹbí tí a fẹ́ ṣe tààlé ọ̀rọ̀ anẹ́gbẹ́rẹ́gbẹ́ ẹlẹ́kọ̀ọ́ ìlọrọ̀ wọn ọba akẹ́gbẹ́gbẹ́ ẹlẹ́kọ̀ọ́ sínú alẹ́ mẹ́fà sọ̀lọ̀ sọ̀lọ̀ elétò ńlá bí àwọn afúnmá sáré gbọ́jọ́ wọ́n tó gbọ́n tó ṣe ìkámá ọ̀ṣẹ́ ọ̀rọ̀ nábílà ọ̀ṣẹ́ àkáàr lọ́tẹ́ kúrán elétò ńlá tí a bá tó kàtà lé ẹ̀yàn máa kàkọ́ àrùn ẹ̀yàn máa tuntun ẹ̀yàn máa sàfihàn. ẹ̀yàn tó bá ti bá fọ́n pẹ̀ tí òṣèlú lóyún wọ́n ti fẹ́ sùn ní kínní wọ́n ti fẹ́ sùn ní sọ̀tọ́ lórí ara rẹ̀. ọ̀kọ̀jẹ́ alájú ṣe tọ́nù sọ̀tọ́ àná àlà náà sì wọ́n ti fi wọ́n ti ní agbára lórí ara rẹ̀. àbí wọ́n ń gbọ̀n kò ṣe ìtìkọ́ọ̀dù kan tó ń ṣe azab tó ń ṣe kò ṣe ìtìkọ́lẹ́ láti ọkà bẹ́ẹ̀ kò ní lẹ́yìn sí orúkọ àwọn ti gbórúkọ bí wọ́n ti lọ́wọ́ àbá lọ́nà yẹn náà nìyẹn àbí ń gbọ́dọ̀ lọ́wọ́ àpapọ̀ ló ọkọ̀ àpò ló ọ̀rọ̀ àpò ló ọlọ́kùnṣe wọn gbàtà wọn máa ti gbọ́ fáwọn ìyàgbé gbóhùn sí ni. dẹ́pẹ́tẹ́ èṣù náà máa ti kí ni èṣù náà náà máa bá a náà máa bá a sí langue mobile din ba fi so on lo lo mobile din amoro ata le language to eh wọ́n sì máa ń lò nílò german aman aman ala sal ha man zakar wa fa wa huwa ma kana fala najadna wa hiya tan tayyiba wa anal an najzana bi asal ma kanu ya'malun ala lo la le din da so eh to wa se dada man ala sal ha man zakar wa fa wa huwa mu'min ala lo ni da falanahiyannahum falanahiyannahum falanahiyannahum hayatan tayyiba ọlọ́run ló ti dáhùn ọbẹ̀ wọn wọn sábẹ̀ jáde lèmánà lèmánà tó ní mánà ìmánà jámù. náà àwọn níbi hadith kan kan ibi hadith kan kan pé man adraka rak'atan min as-sa'a ma'a al-imami ẹni tó bá ti mú àkàn tó wà bẹ́ẹ̀ náà nìkan ẹni tó bá ti bá ìmáàmù tó rákà kan ṣo. rákà kí ni tó rákà kan ṣoṣo báwo ni ẹni tó ṣe máa ń bá rákà kan ṣoṣo pẹ̀lú ẹ̀ tí àwọn tó ti máa ń kírun lọ́wọ́ nínú ẹ̀ máa ń bá rákà kan ṣoṣo. e máa fẹ́ bára fún na nígbà tí àwọn bá ìmáà mi dèrò pé kí àwọn bára mi bẹ mú wọn kí àwọn bára mi níbi àwòkọ́ kí láwọn tó dorí sókè èyàn ti jọ ìmáàmù èyàn ti ní àníyàn ó ti ní àníyàn ó ti sàkóso àwọn ọ̀pọ̀ ó ti si lọ síbi tí a bá ti bá wọn lórí hálà ẹ̀ lọ́nà lórí ìṣègbè ìṣèṣì yẹn èèyàn ti bá rọ́kà rọ́kà yẹn ni èèyàn ti bá kí ni rọ́kà yẹn ni wọ́n lẹ́yìn ní sọ́ọ̀tì èèyàn ti bá kí ni rọ́kà yẹn ni tọ́ èèyàn ti bá kọ́ ọ̀rọ̀ àtọ́gbọ̀rọ̀ lórí màá sọ ni. alimam bukhari rahma allah alimam abu muhammad ibn hasan rahma allah àwọn ní tí a bá bá máa ń bí rògbò èèyàn bá rọ́kà yẹn rò èèyàn sí èèyàn dára kà yẹn torí pé ọ̀rá ìta bá tà ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nígbà ní tó tẹ̀wọ̀n títí fọ́ọ̀tì àtúntò wọn kà ń kéde kókó màmá kà á lóòótọ́ ní orígun ní jẹ́ bí ọ̀rọ̀ tó tẹ̀ gbàdú nínú ibi tẹ́ ọ̀rọ̀ tó tẹ̀ torí gun ni ṣùgbọ́n àìka bá tà rẹ̀ kéde pé ọkọ̀ màmá kà á àyẹ̀kẹ́ ti kábàtà ti kéde àyẹ̀kẹ́ ti sọdà tí náà ní jẹ́ pé ẹni tó bá ti bá àmọ́ ọgbẹ̀rún tó ọtí bá rákà yìí àdéhùn àdébákà sàfẹ́ àdéhùn láàbẹ̀ àdéhùn àdébákà àdéhùn àná wọ́n sì jẹ́ ìsìn lọ́dẹ wọn bá àmọ́ ọgbẹ̀rún tó wọ́n jẹ́ pé wọ́n ń sẹ̀rù kúrò níbi ẹ̀yìn sọ́ọ̀bù wọ́n wá tẹ́ kẹ̀jẹ̀kẹ̀jẹ̀kẹ̀jẹ̀ lọ síbi sọ́ọ̀bù ṣùgbọ́n tí kẹ̀jẹ̀kẹ̀jẹ̀ ara lẹ́bi ní kí wọ́n má ṣe rẹ̀ mọ́ ìbá anabi lọ́lọ́ lọ́pọ̀ òpin ti gẹ́tọ́ láti ká gbọ́ báràkà yẹn anabi ká fún tó ti báràkà torí gẹ́tọ́ láti bá báràkà yẹn nígbà tó ń tàn ṣe lọ́pọ̀ lọ́pọ̀ anabi lọ́pọ̀ lọ́pọ̀ anabi àmọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ anabi tó ìtọ́ka lọ́sẹ̀ báyìí wà ọ̀nà òní anabi àbá sọ pé ara ń padà kọ́lá tó bá jẹ́ pé anabi bá fẹ́ sọ pé bá pọ̀ ọmọ ìdájọ́ tẹ́lẹ̀ anabi bá sọ pé ada má ṣe bẹ́ẹ̀ náà tọ́lá ti dá àwọn béèrè tó ọ kọ̀mọ̀kọ́ àbárò tẹ́ ẹ fẹ́ ṣe kí رحمة الله الجميع من أدرك ركعة من الصلاة مع الإمام من الصلاة عندما بقى إمام كي يرى تبقى بقى إمام في ركعة تبقى إمام في ركعة إمام عندما كي مصوى ودادوا لك مصوى ناني نعم فدعا بات عن دفعان من تراويح إمام أئمة إمام أئمة إمام so so that ọ̀rẹ́dọ́ á ti lè dùn so that ẹni tó bá ti pé ẹni tó bá ti jẹ́ pé ìmáàmù ẹni tó bá ti kírun fún wa òun la ṣíwájú á máa tẹ̀lé níbi irun rẹ̀ ni á máa tẹ̀lé níbi tí wọ́n ti ń kírun. màá ní àjọ kàrákà tá a máa ti máa mí tó bá ti bá Imam lórí ọkà mi. èyí tó máa létí ọba ti bá ìmáàmù lórí ọkà kan yẹn kò bá nǹkan kan mi. ọkà àgbẹ̀yìn kò bá àpapọ̀ yẹn máàmù ìmáàmù ti gbé sókè kí ó tó lọ́wọ́ ti bá gbangba wọn náà àdó bá ń gbé fúta tàṣáhù àdó bá ń gbé foríkalẹ̀ ọba alásàtà ọ̀rọ̀ tó lẹ tí èsì díẹ̀ ni ọ̀rọ̀ tó lẹ tí èsì díẹ̀ ni so tí èsì díẹ̀ pẹ̀lú so that ọgbọ̀rọ̀ adéfẹ́wà lè rà tí wọ́n lè rò pẹ́ẹ́lẹ́ tó sílẹ̀ kí ẹni tó wá ti bá ìmọ̀ lórí sẹ́dílà kan máa ń gàtà sẹ́dílà wọn máa ń fọ̀tàdà kàṣánà rárá lọ́dọ̀ adéfẹ́wà pọ̀tàkọ́ adéfẹ́wà ti wí síwájú níbi ìdánilẹ́yìn torí pé sájúdà ń bẹ̀ yẹn ní sájúdà náà ni pé rákà kan ní ìbámu fi lo àwọn ẹ̀rí tó wá lápapọ̀ láì ní ìtakùrọ̀ wọn. torí èyí wọn ni wọ́n ń pè ní dàlárà tàdámùn nínú alimantik dàlárà tàdámùn torí rákà kan gbogbo rákà pátá ń kírun ọkọ ìkọ́lípalẹ̀ sínú ọkọ ìṣòro kúrò sínú ọkọ àfààní láti ń dáná pé rákà kan láti ìyáyé wọ́n ṣe àwọn ah, dápa sáyédà sáyédà lọ́dọ̀ pé rákà rákà àwọn bá sọrí gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ sẹ́nu àdéhùn pé mọ̀n àtọ̀rọ̀ àrákì àtà tó ti yé wa ní sáyédà lọ́dọ̀ dẹ̀lá tàbámù ní tó jẹ́ pé nínú nínú lórí ẹ̀rọ eh, yìí dẹ̀lá tàbámù yìí ní máa ń tẹ̀ tí wọ́n bá wọ́n lè pe sọ̀lá nígbà mẹ́rin wọ́n lè lọ rúkú lásán fún sọ̀lá wọ́n lè lọ sọ̀dí àbí wọ́n kà àwọn ará tìǹbù sẹ́ẹ̀lì òkú kalẹ̀ sẹ́ẹ̀lì òkú kalẹ̀ wọ́n máa ń sẹ́ẹ̀lì ẹ̀yìn nítorí ẹni pé kírun pẹ̀lú àwọn sẹ́ẹ̀sẹ̀ ni. pẹ̀lú àwọn sẹ́ẹ̀sẹ̀ kírun torí pé àṣàlà irun tàtàtàwọn àṣàlà nínú àrùkù wọn náà wọn kọ́tọ́ kó sínú nínú àwọn sẹ́tà ṣe bẹ́ẹ̀ nínú rẹ̀ ní rùkú nínú rẹ̀ ní kíni àrùkù nínú rẹ̀ ní àrùkù tó ti sọ́dà iná ni wọ́n fi jẹ́ pé ìbẹ̀rẹ̀ náà ìgbà ìtàlẹ́ tí wọ́n so forí kalẹ̀ fọlọ́run tó jẹ́ pé tí èsì pé wọ́n ti wọ́n kà ló lásán wọ́n dalẹ̀ lásán ní túnmọ̀ sí pé ìforí kalẹ̀ kí wọ́n kí wọ́n mi so ti yẹ. náà màá náà dọ́ka lákàtà nínú sọlá máa lè máa ní máa nínú sọlá ti bàtàkì àdọ́kà àsọlá eléyìí òní wọn fẹ́ràn fẹ́ràn dàgbà tó ti bá wọn tí àwọn ti abala kàkàrọ̀ sọ náà ìmáàmù ń kírun rákà kan rákà gbẹ̀yìn lẹ́yìn bá ìgbà tí wọ́n bá rákà gbẹ̀yìn ẹ̀yà ti bá sàlátì sọ́gbọ̀n ọ̀hún tóbi ìgbà tí wọ́n sálá lẹ́yìn pàṣẹ kí ni ẹ̀yà pàṣẹ ìdí ẹ̀kọ́ san tí a ti kí síwájú lásán náà kò jù bẹ́ẹ̀ lọ ẹ̀yà pàṣẹ ìdí ẹ̀kọ́ kí ẹ̀yà pàṣẹ san tí a ti kí síwájú nù. náà bẹ́ẹ̀ náà ni tí wọ́n bá bá ọgbọ́n ẹ̀yà bá rákà kan àlẹ́ṣà àlàáṣì àlùmábùrẹ́bẹ̀ باب لبيب من أدرك ركعتان مع الإمام فقد أدرك فقد أدرك الصلاة wọ́n tọ̀ wọ́n ti bá wọn tó tí àwọn ti gbá ìmọ̀ níbi olùkó ó ti bá wọn nǹkan tí àwọn afẹ́ńbá lòkó tí àwọn afẹ́ńbá ọ̀rọ̀kà ọ̀rẹ́sìn mi lòkó wọ́n bá mi lòkó tó gbọ́dọ̀ pé wọ́n máa tẹ abálákà kan ó ti bá wọn tó ẹni tí mo ti pé irun tó kí wọn wọ́n gbà bọ́jọ́ pé àkókò rẹ ti kọjá kọjá pé ìgbà tí wọ́n kí wọn àbí sáwọn àmọ́ àwọn jàmáà ìtàn ẹ̀ ó ní ìdájọ́ pé kí òun yẹn ó sì bá òun yẹn lákòókò rẹ̀ gbogbo tí ń kí òun tó ṣàdé tí ń padà sanda tí wọ́n náà so ní kúrú òtòrí àkókò náà rẹ̀ lọ́wọ́ ẹ̀yàn ní kan bùkátà so àwọn ẹ̀kọ́ jùlọ ẹ̀ lọ aláwọ̀ bá tó ní aláwọ̀ bá aláwọ̀ alẹ́ mẹ́ta وآتنا الحكمة التي من أوتيها فقد أوتي خيرا كثيرا ورزقنا الصواب والإطاعة التامين الدائمين والقبول والبركة التامين الدائمين والثبات وصفاتنا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك